اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni ìtẹ̀síwájú àlàyé àwọn ahadith tó wà náà with two hundred golden hadith from the messenger of Allah ti ilé tẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tó gbé jáde láti ọwọ́ òǹkọ̀wé náà abdulmalik mujahid hadith ẹlẹ́kẹrìndínlẹ́ ọgọ́rùn-ún 96 àmọ́ tí kú olórí rẹ̀ níbi tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi ti ka qatlu nafsi illa sí ọ̀kan nínú àwọn tó ní ká jìnnà sí òun náà ni ìpààyàn ibi tá a dé dúró ní à ń ṣàlàyé tá a mọ̀ sí alkisos alkisos gbígba ẹ̀san ẹ̀ tó bá pààyàn ká pa á mọ̀ tẹ̀síwájú lónìí alkisos fi nàfsì ẹ̀ tó bá pa odidi èèyàn tó pààyàn tí èyí kò kàn gé lọ́wọ́ nìkan àbó gé lẹ́sẹ̀ nìkan àbó dá egungun àbó fọ́ lójú àbó yọ eyín ẹ̀ àbógé létí ó pààyàn gàgà a ṣàlàyé pé anafsubi nafsi ni ẹ̀ ń bá pààyàn wọn ò pa ni tó bá ti lè jẹ̀bi ẹ̀ bó máa máa pa ṣùgbọ́n ó ní àwọn májẹ̀mú kan tá a mọ̀ sí ṣurutu wujubil qisasi fi nafsi tí ó sọ kágbẹ̀san di ọ̀ranyàn tó jẹ́ pé àwọn májẹ̀mú ìgbọ́dọ̀ pé alákọ̀ọ́kọ́ ń bẹ na ń ya kúrò lè kọ́ ti lè mú ẹni tó pààyàn yẹn kò gbọ́dọ̀ jọ méèké kò sì gbọ́dọ̀ jẹ́ wèrè kò gbọ́dọ̀ jẹ́ ọmọ kékeré kò gbọ́dọ̀ jẹ́ wèrè kò sì ya àlẹ́kọ́ ti alìbòlóògù fún ọmọ ọkùnrin àwọn àfáà ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tọkùnrin bá gbọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kì í sọ ọmọ ọdún méjìlélógún bá a ṣe máa sọ ọ́nà àwọn òfin tí wàá bí òpin tí ìyá sára tàbí tó bá ti tó ẹni ọkùnrin tàbí tó bá ti tó ẹni ọkùnrin tó bá jẹ́ wèrè náà kò ní òun náà kò lè àlè ìgbẹ̀sán lára rẹ̀ torí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé rúfi àlẹ́kọ́làmù rúfi àlẹ́kọ́làmù anìtàlàsà àti gbé gègé sókè fáwọn mẹ́ta àníkọ́ ẹ̀ṣẹ̀ kàkà fún wa àníkọ́ ẹ̀ṣẹ̀ fún wa anìsọ̀bíjì ọmọ èké hátà yá tẹ́lìm títí tí ó fi bàlágà tí ó tọ́ ẹni ọkùnrin àwọn àmì bulug àwọn tó bá lọ sùkúù náà wọn a máa kọ́ wọn signs of puberty kìí ṣe maturity ní ṣẹ̀ríà islam sọ puberty ní ṣẹ̀ríà islam sọ ìdínà tó jẹ́ pé a ti gbọ́dọ̀ mọ̀ kọ́ àwọn ọmọ wa láti kékeré o wọ́n ti wà lọ́mọ ọwọ́ o láti wọ́n ṣàlàyé fún wọn o wọ́n ti ń dọ́ ọmọ ọdún márùn-ún ọmọ ọdún mẹ́fà méje àìpáàyàn o ká sọ pé ọmọ yẹn immaturity ló dá láàmú kìí sọ̀rọ̀ ṣẹ̀ríà o tó ti bàlágà ó ti bàlágà jẹ̀bi ẹ̀sùn ni ipa náà wọ́n pa ó táwọn ará àwọn tí wọ́n pa ń bá ti láwọn fẹ́ gbẹ̀san ni o eléyìí máa ń sábà tọwọ́ àwọn ọmọ ọlọ́lá ìmọ̀ tọwọ́ wọn wá I just kill you for nothing and nothing is going to happen I just kill you for nothing and nothing gonna happen gonna you know yóò ti wò ó ń lọ lánàá hmm. ọmọ mi lè mú mọ́tò yóò kàn pààyàn báwọn mo kàn mo bá shoot you now tí mo mú kú máa ti gbọ́dọ̀ máa sọ fún àwọn wa láti kéke wàá nílì majnuni hatta yafik wèrè títí tí orí rẹ̀ yóò fi pé wèrè títí tí orí rẹ̀ yóò fi pé ẹnì kẹta òní wà á ní na ìmí hátà yàtàìkìzọ hátà yàtàìkìz ẹni tó sùn títí tí ó fi jí tí wọ́n bá rí èèyàn kan tó sùn tó fọ ọbẹ̀ sa igbá àyà àbófidà sígbá àyà àbí ìbọn ló wá ń gbá àyà rẹ̀ kéèyàn jìnnà sí o tàbí kó wọ́gbọ́n kan tí ó fi mú kinní kó ń bẹ́ o tí mo bá ń bẹ lọ́wọ́ rẹ̀ bóyá ó jarun pa ni àbó hanrun tàbí ó kàn ṣe ìrànràn pa ló fàbọn ló bá pààyàn ní ìsunrun tiẹ̀ lọ tí ó mọ nǹkan kan lẹ́sà bíi mukallaf torí pé lásìkò yẹ kìí ṣe ẹni tó fi ẹ̀sìn ti di ń ta àlàbọ̀ lọ́rùn o tá bàbá ṣe máa tú àlè mukallaf nù ẹni tí òfin ẹ̀sìn ti di ń ta ṣe kí ni ta àlàbọ̀ lọ́rùn ẹ̀ríkọ́ ànábì sallallahu alaihi wasallam ní múra awladakum bisọ́láàtì ẹ pa àwọn ọmọ yín láṣẹ àṣẹ kí ni ìrun kíkí wọ́n bá ti pọ̀ ọmọ ọdún mélòó ọmọ ọdún méje tí wọ́n bá sì ti pé ọmọ ọdún mẹ́wàá kí lànàbì ní ká ṣe tí mo bá kírun ká fún wọn lẹ́gbà ṣẹ́rí pé ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ bá lọ sànù. nam fálákì sọ́ọ̀sọ̀ alásọ bíyì wàlìmọ̀jìnú ni wà ná ìmí mo ṣàlàyé nù ọlọ́sàn àlọ́wà ìyẹn ni pé kò sí ìgbẹ̀san fún ọmọ èké bọ́pá àyàmú tí wọ́n tún mọ ọmọ èké àti wèrè àtẹ́ni tó sùn. ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n kìnnì kan bẹ òun náà ni kì í tètè kúkú sọ bólẹ̀ pé kì í ṣọ̀rọ̀ díyà là ń sọ. ọmọ èké bá pààyàn àwọn áàkì àwọn ará ilé rẹ̀ ó san díyà o bí wèrè pààyàn àwọn ará ilé ó san díyà o. bọ̀tẹ̀ ìrìn tá a bá débi díyà màmá ṣàlàyé ẹlẹ́ẹ̀kejì wa ayyakuna al-maktula ayyakuna al-maktulu ma'asuman falaki sọ́ọ̀sọ̀ bí kọ́pìlì harbi awìlì murtadi awìzánì mọ́sán ẹ̀rí ẹni tá a pa ń gbọ́dọ̀ jẹ́ ma'asum ẹni tí ò láwọn ẹ̀ṣẹ̀ lọ́rùn òru ẹ̀ṣẹ̀ wò ẹni tí a pa nítorí pa àjọ ń jagun àwọn àti ẹ̀ ń jagun lọ́wọ́ lápá kò sí kì sọ́ọ̀sì kankan àlèmọ́rútàdù ẹni tó kú ònú ẹ̀sìn tó rìn náà ń sẹ̀sìn wa mùsùlùmún wà sọ́ọ̀rọ̀ káàfìrọ̀ mùsùlùmí ni ló ti wá di kèfèrí bóyá nasọ́rọ́ ni yehudi ni majusi ni àbí yehu ló bá kò sí kìsọ́ọ̀sì mọ́ ẹni bẹ́ẹ̀ awizani lil muhsan àbí ẹni tó jẹ́ kí ni o ẹni tó ti ẹni tó jẹ́ ẹni tó ń ṣe zina hmm, tó ṣe zina kò ní sí kìsọ́ọ̀sì fún ru ẹni bẹ́ẹ̀ wallahu ta'ala alam nígbà tí máa ń ṣàlàyé díyà àwọn àlàyé kan tó náà jáde níbi insha Allah ta'ala gbọ́dọ̀ pé mo ti ṣàlàyé àwọn harbi iná tẹ́lẹ̀ tí wọ́n bá pa ẹnìkan tí ìlú yín àti wọ́n jọ ń jagun tàbí ìlú yín àti wọ́n kèfèrí làwọn ṣùgbọ́n ládéhùn tẹ́ ti jọ ṣe peace treaty àdéhùn àlàáfíà àtàwọn tó ṣe pé ẹni yẹn wá sí ìlú yín gbọ́dọ̀ pé èèyàn àti ìlú yẹn ń jagun ṣùgbọ́n ó wá sí ìlú yín bóyá wá tajà bó wá rajà àti gbogbo mo ṣàlàyé ẹsẹ̀ yẹn Allahu ta'ala alim. ẹlẹ́ẹ̀kẹta an yukafi an yukafi al-maktulu liqatila an yukafi al-maktul al-qatila ẹni tí ó pa tí wọ́n pa àtẹni tó pa àwọn méjèèjì gbọ́dọ̀ gbéra wọn àwọn méjèèjì gbọ́dọ̀ gbéra wọn fìdí níbi ẹ̀sìn wọ́n gbọ́dọ̀ jẹ́ lẹ́sìn kan náà ìtumọ̀ rẹ̀ pé tí mùsùlùmí bá pa kèfèrí lọ́nà kan àbí lọ́nà míì wọn ò ní pa mùsùlùmí fún kèfèrí àwọn èèyàn máa ń ṣàṣìṣe wọn ò ní pa o ṣùgbọ́n díyà ni ó sàn láàyò kúta lè mùsùlùmọ́ lè káàfìrì kì sọ́ọ́sọ́nù ní ti ìgbà ẹ̀san o tí mùsùlùmí bá pa kẹfìrí wọn ò ní pa mùsùlùmí yẹn ní ìgbà ẹ̀san fún kẹfìrí tó pa ṣùgbọ́n o lè wá san díyà o gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé tí n bá sì débi díyà náà lẹ́kùnrẹ́rẹ́ máa ṣàlàyé òròpó tí yé wà dà ọlọ́run sànù wàlẹ̀ orí ìyá àti ní kíni o níbi tí wọ́n jọjọ́ ọmọ lábí hmm? jọjọ́ ọmọ láàbí níbi níbi freeborn hmm? àti bóyá wọn jọ jẹ ẹrú fàlà yẹtẹsùmí mùsùlùmí bí káfírí wà láàmì hùrìn bí abdé gbogbo nǹkan ṣàlàyé ń bẹ̀rẹ̀ ni pé mùsùlùmí pa kèfèrí wọn nípa mùsùlùmí ń dì ṣùgbọ́n wọn ò mú náà ó dáràn o olówó ó pa ẹrú. E wọn ò ní pa dí ẹrù àmọ́ o ó lè sàn díyà ó tí wọ́n gbìyànjú láti ṣàlàyé ni bó lẹ́ pọ̀rọ̀ ẹrú yẹn ò ní sábà máa yá àwọn èèyàn mọ́ lóde òní torí pé kò sí ẹrú ní ààyè ṣáàlà ìjọ tọrọ bá tún ṣẹlẹ̀ a máa sọ lẹ́kùnrẹ́rẹ́ bó lẹ́ pé mo ń ṣàlàyé pé níbi pẹ̀lẹ́pẹ̀ ìdí tá a fi ń sàwọn àlàyé ọ̀rọ̀ ni pé a fẹ́ kí a mọ comprehensiveness of Islamic law afẹ́mọ̀ afẹ́ ká ní òye pé ṣẹ̀ríà islam jẹ́ ní tó fẹ̀ gan kìí ṣe ojú tá a kàn fún òkú ẹ máa kírun ẹ gbà wẹ̀ kìí ṣe àwọn àwálù ṣàkóṣíyà personal loss nìkan gbogbo aspect gbogbo ibi tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé lòfin ṣẹ̀ríà ṣàlàyé tó a kàn sọ fún wa ká mọ̀ ṣókíṣókí tó bá yá ẹ tó bá fẹ́ jó ní mímọ̀ gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan yìí ló tún ní àwọn kan fọ́ ìṣó ló tún láwọn àdáyanrí àtàlà yanrí tó dín jójìdò àbí níbi ìbéèrè ó tún lè yé Allahu ta'ala ẹlẹ́ẹ̀kẹrin allah yakun ẹni tí wọ́n pa yìí kò gbọ́dọ̀ jẹ́ ọmọ kò gbọ́dọ̀ jẹ́ nínú àwọn ẹni tó pààyàn mo rò ẹni tá a pa kò gbọ́dọ̀ jẹ́ ọmọ ẹni tó pa tàbí ọmọ ọmọ rẹ̀ fàlàkì sọ́ọ̀sọ̀ alàlẹ̀ àbí wàlìjàdì ìdàkọ́tàlá àdà àwòláàdì í dákàrọ̀ ń kànà àmùǹsà torí tí bàbá tó bá pa ọmọ rẹ̀ tàbí bàbá bàbá pa ọmọ ọmọ ẹ̀ hmm? bàbá kan pa ọmọ ọmọ ẹ̀ tàbí bàbá kan pa ọmọ rẹ̀ wọ́n wá mú wọn ò ní pa bàbá òun di ọmọ torí pé òun gangan ló lọ ọmọ tẹ́lẹ̀ ìyẹn ló fà á tó jẹ́ pé tí bàbá kan bá jí owó ọmọ ẹ̀ ọmọ kan kówó síbì kan bàbá ẹ̀ wá lọ bẹ̀ ó jí bóyá ó kó sínú kọ́ńbọ́ọ̀dù àbókò sínú ibìkan ọmọ yẹn bàbá òun wá fọwọ́ lọ náwó wọn ò ní gé lọ́wọ́ fún ọmọ torí pé àtọmọ àti dúkìá náà tẹ́lẹ̀ bàbá ń lò ní ìyá míì ni wọ́n fi jẹ lọ́dọ̀ àwọn adájọ́ irú bàbá tó pa ọmọ rẹ̀ irú kéèsì yẹn ni kéèsì máa fi ń gé nígbà kan máa fi ń gé tí ń kọrin tí wọ́n ní bàbá ẹ̀ pa ẹ pé kan náà àwọn olórin ìjẹ̀ṣà ń gbà yẹn ó fi kọrin má fi ọmọ gáyé bàbá rẹ̀ ló yìnbọn pa ló ń kọ fílì ìlú mi fẹ́ lóhun tó lò ní o hmm? máa fi ọmọ gáyé bàbá rẹ̀ lónìí máa pa lónìí mi kọ hìlì hìlì sexual hìlì hìlì olùkọ́ sexual hìlì ńgbà yẹn máa fi ń gé e bàbá ẹ̀ pa lamẹ́ríkà náà ńgbà tí wọ́n dájọ́ yẹn wọ́n fìrì bàbá yẹn wọn ò pa bàbá yẹn ọ̀pọ̀lọpọ̀ wa náà ńgbà yẹn mi gan àtà ọ̀pọ̀lọpọ̀ ló sọ káà ah, wáì ó pọ̀ mẹ́ ó yẹ kí wọ́n pa àìmọ̀kan gbọ́dọ̀ pé òfin amẹ́ríkà ńgbà yẹn kì í ṣe ṣẹ̀ríà ṣùgbọ́n bàbá yẹn wọ́n fìrì ẹ̀ kọ́ tó ò pa sọnù sẹ̀ríà Islam tí bàbá bá kó bó tilẹ̀ pé n tó fi pa máa fi ń gé ìjọ yẹn n tó ń sọ ni pé lórin burúkú ló kọ sexual healing orin yẹn nígbà yẹn bó lẹ pé àwọn ìtàn tí wọ́n ń kọ́ sì ti burú jù lọ kọ́ ń gbà yẹn kọ́mọ sexual healing tó ṣe ó ṣe fídíò ẹ̀ náà gbà yẹn sọ tí mo kàn fẹ́ fàyọ ń bẹ̀ ni pé irú kéèsì yẹn nu sẹ̀ríà náà wọn ní pa bàbá ìyá mẹ́rin àwọn ló wá lẹ́kọ̀ọ́ nu tí wọ́n máa ṣe ìdí nìyẹn tó ọmọ fi gbọ́dọ̀ sọra lọ́dọ̀ bàbá pé ẹ ẹ kúkú pa mí tí bàbá bá bínú tó bá lọ pọ́ mọ́ rò pé wọ́n pa bàbá wọn kò sí kí sọ́ọ̀sì kankan bóyá ọmọbìnrin ló pa ní àbọ̀mọ̀ ọkùnrin Wallahu ta'ala alim. ṣùrùtù jawazi istinfiya al-qisas idha tawaffarat ṣùrùtù wujubi al-qisas al-madhkura anifan فلا يستوفى alkisọ́sí فلا يستوفى alkisọ́s إلا بعد tawaffuri الشروط التالية. nígbà tí a ti wá mọ àwọn májẹ̀mú tí ó jẹ́ kí kágbẹ̀san dọ̀ràn yàn tí mo ṣàlàyé ẹni tó pààyàn yẹn ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bàlágà ẹni tí wọ́n pa kò gbọ́dọ̀ jẹ́ ọ̀daràn ẹni tí ó pààyàn àtẹni tí wọ́n pa wọ́n gbọ́dọ̀ gbéra wọn hmm? tàbá fi wọ́n wúra wọn kò gbọ́dọ̀ jẹ́ pé ẹnìkan jẹ́ kèfèrí ẹnìkan jẹ́ mùsùlùmí fún àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kẹrin ẹni tó pààyàn kò gbọ́dọ̀ jọ ọmọ ara rẹ̀ ló pa àbọ̀mọ ọmọ rẹ̀ o tó àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ò bá ti pé a jẹ́ pé kò lè jọ́ràn ẹ̀yàn ká gba ẹ̀san ìpààyàn lára ẹni tó ṣe kí ni tó pààyàn. táwọn ilé ìbádùn bá pé àwọn tí yóò wá béèrè wípé ṣé ẹ̀kú tá a sọ ni pé adájọ́ èdèdè dájọ́ pé ẹni yìí ó pààyàn ẹ̀ pa àwọn aráalé ẹni tí wọ́n pààyàn ni wọ́n kó ọ̀rọ̀ sí lọ́wọ́ kò sí ní tó kàn án dájọ́ rárá tádájọ́ ni pé kí wọ́n fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ pẹ́ ní ìlú pa lódodo kì í ṣe pé wọ́n purọ́ mọ́ it's not a frame up. wọ́n bá ti rẹ́lẹ́rìí tí wọ́n ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ tí ò rújú òròpó ti yé tí ò sí rújú ń bẹ̀ rárá àwọn aráalé ẹni tí wọ́n pa yẹn ni wọ́n wàá béèrè pé èwo lẹ fẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta ṣé alkisọ́ọ̀sì lẹ fẹ́ ni yẹn pé fẹ́ gbẹ̀san kí wọ́n pa ẹni padà tàbí àdíyà ṣówó ẹ̀jẹ̀ lẹ fẹ́ gbà ni tàbí àlàáfù abẹ́tí ẹ̀ ṣàmójúkúrò fẹ́ tó pààyàn àwọn ọmọ òbí tẹmọ́ wàá wípé alkọ́tìlò amdu nìkan ìyẹn pé ẹni tó bá mọ̀ ọmọ pààyàn nìkan ni wọ́n lè pa láti gbẹ̀sán ẹni tó pa tó bá jẹ́ shibhu amdi ó jọ bí ẹni pé mọ̀ ọmọ pa àti alkọ́tìlò lè ẹni tó ṣèèṣì pààyàn àwọn méjèèjì yẹn wọn ò ní pa wọn kò sí kìsọ́ọ̀sì kò sí gbẹ̀san nínú ìdájọ́ tiwọn o tí wọ́n ní díyà àti kíni àti àfọ̀ ẹni tó ṣe sódà bẹ́ẹ̀ pé ó mọ̀ọ́mọ̀ pààyàn díyà tó mọ̀ gọ́lázọ̀ ní tiẹ̀ ìyàwó ẹ̀jẹ̀ tiẹ̀ á padà ṣàlàyé náà ló kàn lẹ́yìn tí n ti ṣàlàyé lè tán ṣàlà má lọ síbẹ̀ ah, náà ìgbà ẹlòmíràn ayé bá wa sọ́tàn ó dà díyà tó mú nǹkan làbọ̀ díyà tiẹ̀ owó ẹ̀jẹ̀ tó máa san kó máa lágbára ju ti kọ́tọ̀ lọ ti kọ́tọ̀ ni díyà tó mú kọ́ fàfà díyà tá a ṣe fúyẹ́ owó ẹ̀jẹ̀ tó ṣe tẹ̀tẹ̀ tó fúyẹ́ èyí tó lágbára yẹn ẹ mọ̀ pé díyà odidi èèyàn ọkùnrin táyé pé muslim lẹni tí wọ́n pa tó dẹ̀ jẹ́ ọkùnrin díyà rẹ̀ ọgọ́rùn-ún ràkúnmí ni ọgọ́rùn-ún one hundred camels ní ìpìlẹ̀ ṣùgbọ́n ìṣàlá ti má débi dí àwọn nǹkan míì tá a tún lè fi ṣòdiwọ̀n ẹwà òbí góòlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ obìnrin ni mùsùlùmí yóò jẹ́ nísfù tọkùnrin fifty wọ́n mo tún ti ń lọ síbi díyà nìyẹn jẹ́ ká máa ṣàlàyé lé e lọ láàpọn ló máa kàn lẹ́yìn àlàyé lẹ́yìn insha Allah ta'ala lọ́la. naam ayakuna al-mustahiq alimutọ́líbá mutọ́lábá bilikisos anyakuna mustahikuli mutọ́líbá bilikisos baligan akila alimutọ́líbù ẹni tí ń béèrè wípé ní táwọn fẹ́ ni kí wọ́n gbẹ̀san ikú aráalé àwọn tí wọ́n pa kí wọ́n pa òǹtọ̀ òǹdì irú ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ báàlì gan òun fún ara rẹ̀ náà ti gbọ́dọ̀ bàlágà o ọmọ ọdún méje kan nígbà tí wọ́n pa bàbá rẹ̀ ọmọ ìwá ní òun ò owó òun gba tíyà o nìkan sí bàbá mi bí òun fámìlì ọmọ wa ní bó sì ní fámìlì náà ṣùgbọ́n ọmọ yẹn yarí àwọn fámìlì ní àgbàdíyà ọmọ ní rárá ó pa bàbá òun ó pa di ní ọ̀rọ̀ ọmọ yẹn mò ní lò áàkì lánàá ó gbọ́dọ̀ jẹ́ ní orí rẹ̀ pé bóyá nínú àwọn ará ẹlẹ́ni tí wọ́n pa dìdìrín kan wà ń bẹ àbíwèrè kan ló wá sọ pé wọ́n gba gbogbo owó tí wọ́n sọ yẹn àwọn tí wọ́n ní àwọn tí wọ́n sọ pé wọ́n fẹ́ gbowó yẹn olójú kòkòrò ni wọ́n wọn ò ka ẹ̀mí sí torí náà ẹ̀rí gbọ́dọ̀ fẹ́ bá làákàyè mu wọ́n pa ń tàn dín ní o àti ẹ̀mọ̀ bóyá àwọn gan-an ló mọ̀ọ́mọ̀ tí kí wọ́n pa torí owó tí wọ́n ní ìdí adájọ́ àwa ọgbà wọn ò ní ìlú ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n o nípa tọmọdé yẹn ó tún ní ẹ̀kọ́ kékeré kan fàámà sọ̀gẹ́rù yuntazor ilà àbúlóògì yìí wàmùtọ́là bá ti bílíkì sọ́ọ̀sì tó bá jẹ́ ọmọdé ni mo sọ lẹ́ẹ̀kan tí mo sọ ohun tí ò ti bàlágà wọn ò ní tí wọn ò dá ìdájọ́ yẹn dúró lẹ́yìn tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ tí wọ́n ti fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé ẹni yìí ń kọ́ òun ló pa lágbájá ó máa mọ̀ pa ni ọmọ yẹn wọn wà á dúró dìdí títí ó fi bàlágà ìntọ́mọ̀ ń bá wá sọ nígbà tó bàlágà ni wọ́n lò wàá mọ́lẹ́mẹ́jìnnà fàlà yóò ń tán sọ̀rọ̀ wàhálà akọlá òfin mọtọlába ṣùgbọ́n wèrè wọn ní bí ó pé wọ́n dúró de kórìíra ó fi pè òun kò sẹ́tọ̀ kankan fún níbi àlùmọ̀tọ́lába kéèyàn máa béèrè pé bóyá kí wọ́n gbẹ̀san àbí kí wọ́n má gbẹ̀san. Allahu ta'ala alam àyàfi ìyẹn ní tèèmà ní ma sọ dítèèlì yẹn o bóyá wọ́n ń fún nkankan tó jẹ́ pé tọ́ọ̀rì ní nǹkan kàn ṣẹlẹ̀ ni ṣe pé ma'rufun bil junun kíkọ́ ẹ̀dá àti mọ̀ pé ni ta'ala an yattafik an yattafiqa jami'u awliya'i dammi 'ala al-mutalabati bil qisas mọ̀rùkọ́tí àyín yàtàfikú jẹ̀mẹ́ àwòrìyá ìdámi alàlùmọ̀tọ̀ lábàtí bilqisos gbà tí wọ́n kà nàmbà wà ní àyín yàkúnà mustahikulimọ̀tọ̀ líbà ni mo lọ ń pè àádá kìlálẹ́pẹ́ gọ́láàtì nìyẹn mọ̀tọ̀ lábàtì ọpọlọ mi kà lọ bẹ́ńsìn an yattafiku jami'u awliya idami alamuto alalimuto labati falo afa ahduhum kódà ní èdè ìwà gan tí wa kan yóò máa pè yóò tún fẹ́ tún pè yóò rí pé nǹkan náà lòun tó ń pè ń gbà ọpọlọ sọ ohun kó tún ti pè ká tó wá sọ pé láàárọ̀ àwọn fúnra rẹ̀ tóun tó sì tún ní nǹkan ṣe pẹ̀lú náàwù tí ò rọrùn ìlà máa ń yàtàrọ̀ ọ̀lọ́ ọ̀la àbẹ̀ni ọlọ́run bá ṣe ní rọrùn fún. aolùyá udammi àwọn òwúrọ̀ ń pè ní aolùyá udam àwọn ará alé ẹni tí wọ́n pa ẹnu wọn gbọ́dọ̀ kò lórí mọ̀tọ̀ọ̀lábàtú bèlèkìsọ́ọ̀sì pé kí wọ́n gbẹ̀sán ni ẹnu wọn gbọ́dọ̀ kò pé kí wọ́n ṣe kí ni kí wọ́n gba ẹ̀san lọ́wọ́ afa àdúhùn um, sákọ̀tọ̀lẹ̀kẹ̀ sọ tẹ́nìkan ṣoṣo ni wọ́n bá sọ pé rárá ni wọ́n mọ̀ pa fún àpẹẹrẹ bóyá àwọn mẹ́wàá àwọn mọ́kànlá làwọn ará ilé àwọn mẹ́wàá wá ní ẹ̀san làwọn fẹ́ gba ẹnìkan ní rárá ọ̀rọ̀ àwọn mẹ́wàá yẹn ò ní wọlé mọ́ àyàfi tẹnu wọn kò ọ̀rọ̀ àwọn mẹ́wàá èèyàn ní sìkínì kò ní wọ ilé mọ́ kí lẹ́kọ̀ọ́ tó wà ń bẹ̀rẹ̀ nù ṣẹ̀ríà tàbá àǹfààní wò la rí ń bẹ̀rẹ̀ àǹfààní tá a rí ń bẹ̀ ni wípé ṣẹ̀ríà gbọ́lá fún kéèyàn wà láàyè ju kéèyàn mọ kéèyàn pààyàn lọ ẹ rí pé ó ti wà nínú alikọwáírì lùfìkìyà náà bẹ́ẹ̀ kọ́ídà yẹn bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà law magazine hmm? ó ti wà ń bẹ̀ náà wípé ó sàn kí ẹlẹ́ṣẹ̀ kó lọ láì jìyà ju kí aláìṣẹ̀ kó lọ jìyà lọ yẹn ló bàbá ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ fìdí ọ̀rọ̀ kan múlẹ̀ tí wọ́n bá ti lè rí ìrújú kékeré wọn ò dẹjọ́ yẹn lọ ni pàápàá tó bá ti ní í ṣe pẹ̀lú àlẹ́ hudud tó bá ti ní í ṣe pẹ̀lú hudud criminal law tàbí tá a lè pè ní capital punishment capital punishment gẹ́gẹ́ bíi àrọ́jùmọ̀ wọ́n fẹ́ lẹ́yìn lóko kò ṣe zina ẹ rí i pé ṣẹ̀ríà sọ wípé àyà kùránì gan ló sọ direct òun náà sì ní ṣẹ̀ríà pé àwọn mẹ́rin tí wọ́n jẹ́ ọkùnrin kò ní sóbìnrin ẹyọ kan ṣoṣo ń bẹ̀ ni wọ́n gbọ́dọ̀ rí ọkùnrin yẹn àtobìnrin yẹn nígbà tí wọ́n sún mọ́ra wọn lọ́wọ́ kì í ṣe pé wọ́n dì mọ́ra wọn o kì í ṣe pé mo rí ọkùnrin yẹn lórí obìnrin yẹn o wọ́n gbọ́dọ̀ rí i pé wọ́n ń bára wọn lò pọ̀ báyìí tí àwọn mẹ́rin yẹn bá dé court tí ẹnìkan bá ní òun ò mọ̀ bóyá wọ́n ń bára wọn lò pọ̀ òun sákàn rí pé wọ́n dì wọn ni ẹjọ́ yẹn ti wó nìyẹn. àwọn adájọ́ ṣẹ́ra àwọn tó wá wá ohun tí wọ́n wá jẹ́rìí yẹn wọ́n tún wá jẹ́ ẹgbà ogún lọ́nà mẹ́rin eighty lashes. eléyìí láti lè má jẹ́ kí ẹni tí ó ṣẹ̀ kó lọ jìyà ẹni tí èyí ṣọ̀daràn kó wà lọ́ọ́ jìyà kí aláìṣẹ̀ kó má bàa jìyà ni ó fi hàn pé kéèyàn tó lè gbérù nǹkan lọ ilé ẹjọ́ tàbí kéèyàn tó sọ ọ́ yóò rí àrídájú rẹ̀ mo rò bó ti yé wa irú eléyìí náà ní ìsìn yóò máa jẹ́ àǹfààní pé ó ṣeé ṣe báwa ṣe ń wò ó pé ẹni yìí tó pààyàn yìí pé amdu ni ó máa mọ̀ pa ó lè má rí bẹ́ẹ̀ náà sọtẹ́nì kan ni wọ́n bá ti sọ pé nǹkan báyìí ọ̀rọ̀ àwọn yòókù yẹn ò ní wọlé mọ́ wallahu ta'ala alam ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé ẹni tí ó jẹ̀bi ẹ̀sùn tó pààyàn yìí ẹni tó jẹ̀bi ẹ̀sùn pé ó pààyàn yìí tí ó pààyàn tóun lójúṣe fún yẹn náà a gbọ́dọ̀ mójútó ṣáájú kí wọ́n tó lè pa. fún àpẹẹrẹ alhamil obìnrin tó lóyún oyún tó wà nù rẹ̀ yẹn ṣóun pààyàn tá pa obìnrin kí ni ó ṣẹlẹ̀ sóun náà yóò kú ẹ̀tọ́ tóyún ni pé kó gbáyé a mójútó ẹ̀tọ́ oyún rẹ̀ fún ẹlẹ́ẹ̀kejì oyún inú náà ẹnìkan ló ní àtọ ẹnìkan ló dà. ẹ̀tọ́ rẹ náà ní pọ́mọ rẹ nìyẹn àlè ìdí nìyẹn tó jẹ pé irú ẹnìyẹn láàyò ọmọ àlè ìhà àlè gbé àlè àlè mú yẹn hátà tádọ́á jẹ̀ ní iná ha gbòròkú tiye títí tí ó fi bí ọmọ yẹn tó bá tún wá bí ọmọ nǹkan ọmọ tó bí yẹn yóò lẹ́tọ̀ọ́ kan lọ́dọ̀ ìyá àwọn àbí òní ó ní hákùrọ̀ bọ́ wa ó tún lẹ́tọ̀ọ́ kí wọ́n ṣe kí ni kí wọ́n fún ní ọ̀yàn ó dìgbà tí obìnrin yẹn bá tún fún lọ́yàn tán tọmọ yẹn wá já lẹ́nu di pé wọ́n lè pa eléyìí wọ́n hàn nínú hádù kan tánà bí ṣe nílùú Madina nípa arábìnrin tó wá bá mọ̀rọ̀pọ̀tì arábìnrin yẹn wá bá tábàlọ́wọ́ hadith ma'iz hadith tó tún tẹ̀lé arábìnrin tó wá bá ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam wípé òun ṣe zìnà kí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi kò dájọ́ lóhùn. Hmm. ṣe àgbé hadith ti ma'iz nígbà tó ń lọ bá nàbí pé òun ṣe zìnà Ma'iz bọ́nà Malik al-Aslami ipe kánàbí ò dájọ́ léun lórí pé òun ti ṣe zìnà inni uridu an ni kò fọ̀ mí mọ́ ọlọ́ba nàbí ó ní ya Rasulallah inni qad zalamtu nafsi wa zanaytu wa inni uridu an ni. <laughs>

wàfí ìyàlà àkìlì a ò mọ́sẹ́nì kankan jẹ́ tí làákàyè rẹ̀ tó pè lọ ní sọ̀lì ṣínà fi ìmọ̀ nọ̀rọ̀ inú àwọn ẹni rí wa ní táàmà gbọdọ̀gbọdìyẹ alábìnrin ránṣẹ́ sọlọ́lọ́hù àlèwà àlèwà sálàm ká mọ̀ lọ sídájọ́ ṣe irú ẹni tó pààyàn náà wọn ó wò sí kì í ṣe mọ̀jì náà mi ṣe é ṣe wèrè àwọn àdébìyẹn nù sọ ìbùkọ́rí àṣọ yìí muslim ló wà ń bọ̀ rí àdéhùn tó tẹ̀lé náà àdéhùn ti obìnrin àmìyà eh, eh, tó wá bá nàbí sallallahu alaihi wasallam tó ní òun ṣe zina. tánàbí ò dá lóhùn ó gbójú sẹ́gbẹ̀ẹ́ títí títí tó bèrè yẹn fi wá tánàbí ni ó dá kó lọ bí oyún inú rẹ̀ tó bá bímọ tán kó padà ìgbà tó tún bímọ tán ànábì tó ní kó lọ fún lọ́mú kó tó di pé wọ́n wá lọ lẹ́ ní okù apá kan náà wa ń ṣàlàyé pé lílọ tànàbì ni ó lọ tí ò bá wá mọ́ kì í ṣe fẹ́ máa wá káàkiri nínú rẹ̀ náà ní pé ànábì kò ká ẹ̀rí tànàbì ṣe ṣe pé làákàyè lè fẹ́ kí wọ́n pa ọ́ ṣèbí táwọ́bà wà ó lè túbá láàrin ìwà àtọ́lọ́hún ọlọ́run wa ṣùgbọ́n o tó fojú hàn ní àwọn yẹn kò sí iyèméjì kankan pé wọ́n ṣàpín bàtà àwọn èèyàn fẹ́ máa fobìnrin yẹn ṣe yẹ̀yẹ́ tànàbí ni ó ti tú bákan tó jẹ́ pé tí wọ́n bá pín lé orí gbogbo àwọn ará Màdínà yóò tún ṣẹ́kù sàánù <laughs> èyí tó kàn ní àlàáfùwú ìsàmójúkúrò níbi gíní níbi ìgbẹ̀sán àdí ìrì ووضع عنها أغلال الأمم السابقة وآثارها وآثارها حيث خير أولياء القتيل بين القصاص والدية والعفو ولم يكن هذا موجودا في الأمم السابقة ẹ̀rí ọlọ́wọ́ bá máa ṣàánú ìjọ tàwa mùsùlùmí yìí pọ̀ àwa ọmọlẹ́yìn ànábì ọlọ́run ṣàlàyé ó ṣàánú wa pẹ̀lú pé àwọn àjàgà tọ́nà wọn bá gbé lé àwọn ìjọ tó ti ṣáájú bí ìjọ ànábì Mùsá àwọn àjàgà tó gbé lé wọn lórí ọlọ́run ọba lẹ́kẹ̀ ọlá ó ti bá wa mú àwọn àjàgà yẹn kúrò ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ méjì wá nínú Suratul mi ìrántí àyà rẹ̀ ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ ní o bí a ti bá ṣe Kùránì tí bá wo màá rántí gbàtọ́ lọ́n sọ pé kí Musa sọ fáwọn èèyàn rẹ̀ iná zọlámtum àǹfùsàkùn bìtìkọ́dìlì ẹ̀jìlá fàkùtúlù àǹfùsàkùn ọwọ́ bí ọwọ́ bẹ̀rẹ̀ ni kò jìnnà púpọ̀ nígbà tí ọlọ́run sọ̀rọ̀ nípa anábì Musa alẹ́ ìsàlám ọlọ́run ẹ ti ṣàbòsí fẹ́mi ara yín ẹ ti ṣẹbọ nípa ìtẹ̀kọ́ọ̀dì kó múlẹ̀ èjìlá pẹ̀lú pé ẹ lọ ṣe kí ni aya fifty four sura two aya fifty four ni wà ìkọ́lá Musa lè kọ́ omi yìí ìrẹ́ ànábì ìṣèrántí rán àwọn èèyàn létí nígbà tí Musa sọ fún àwọn èèyàn rẹ̀ àwọn ìjọ ìjọ náà lọ́hùn ìyá kọ́ omi ẹ̀yin èèyàn mi innakum zalamtum anfusakum dájúdájú ẹ̀yin ti ṣàbòsí fẹ́mi ara yín o bìtìkọ́ọ̀dì kùmọ̀lẹ̀ èjìlá pẹ̀lú pé ẹ̀gbọ́n ògidìgbì màálù èrè màálù ẹ̀ ń sìn ín níjọ́ náà tí Musa lọ orí òkè gẹ́gẹ́ bó ṣe wà nù sọ́rọ́tù tọ́ ha tí sámìrì yìí ní kí wọ́n lọ mú àwọn ẹ̀gbà ọrùn tọwọ́ àtẹsẹ̀ àti ètè yẹrí etí gbogbo àwọn góòdì wọn àwọn wúrà àwọn jọ́nà tó wá yọ tó wá fi mèrè màálù pé olúwa yín nìyí Musa gbàgbé ni nọ́sí àmúsá gbàgbé ni tí Musa fi dé inú bí inú sọ́rọ̀ tó tọ́ á òní Musa wa ń sọ pé ẹ ti ṣàbòsí fẹ́mi ara yín ẹ ti ṣẹbọ pẹ̀lú pé ẹ sin èrè fàtúùbù ilà bàárì ikùn ó yẹ ronú padà lọ́dọ̀ olúwa ayé gbogbo ẹ̀ tẹ́ bá wọn sìn jọ́nà kí ni ronú padà náà fákòtò ló àrùn fúsàkùn ẹ̀ para yín dáàlì kò mú kọ́ ìrọ̀lá kọ́ máa kùn. kẹ́ ẹ para yín gangan ló lóore fún yín lọ́dọ̀ báárí òkun ẹlẹ́dàá yín fàtáàbà àlékún tẹ bá wá para yín fà nígbà náà táàbà àlékún ní òwà gbàrò níkùwàdà yín ìnáhù òwà táwò àbùrọ̀hìn dájúdájú aláàtẹ rí wọn ẹlẹ́dàá yín yẹn ọba tí gba ìrònúpìwàdà ní rahim àwọn afọ́ntẹ́ sílẹ̀ ní ìtumọ̀ bíi méjì ni wọ́n mú wá fún àkọ́kọ́ ó ju méjì lọ ṣùgbọ́n màá sùn kì sí méjì àkọ́kọ́ ni pé àwọn tí ò bá wọn sin eré wọn wọ́n pa àwọn tó sin eré yẹn ìkejì ni pé àwọn tó sin eré wọn náà ni ó pọn para wọn para yín tẹ bá ti wá kún ọlọ́run ó wàá ṣẹ̀ foríjì yóò gbàtúbà yín lọ́wọ́ àlejò náà gbà náà kò sí ìyẹn nu ṣẹ̀ríà islam téèyàn bá ṣe bọ àjàgà yẹn ọlọ́run gbé kú gbé kú ò fáwa torí lónìí ká lájàgà yẹn ó gbé kú ò fáwa pé èèyàn bá ṣe bọ kò sí tí ó kàn ṣe ju pé yóò ronú kú àdà bọ mọ yóò sì tọrọ àforíjì kò sì ní í ṣe kì í ṣe pé pa tàbí kó para ọ̀kanu èkejì táwọn sọ òun ni. nipa tọ̀hárọ̀ imara pé nígbà ayé ànábì Mùsá èèyàn bá tọ̀ títọ̀ bá kan sí aṣọ o oge kò tó bá jẹ́ pé ara rẹ ní ìtọ̀ kan sí bó fomi náà kò mú àfi kó mú òkúta kó fi gbobẹ̀ tí ṣùgbọ́n lọ́dọ̀ ti wà ní ìsìn ọlọ́run ní ká sí ọlọ́run sọ pé kí ni ká bá jọ ọmọ ni tó bá jóbe ọkùnrin ni tí ò tí ì máa jẹ oúnjẹ tó sì mú ọyàn á wọn ni tó bá jóbìnrin nìkan omi yẹn tí ó rẹ ẹ wò nígbà ayé àwọn ọmọ pa bá ń ṣe nǹkan oṣù ó àga àga ń di impure kò mọ́ aṣọ tó wọ̀ impure ẹni tó bá wá fọwọ́ kan àga tó jókòó sí òun náà ò tún mọ́mọ́ tó bá fọwọ́ kan aṣọ ò mọ́mọ́ ṣùgbọ́n ní ìsìn nọ́ṣẹ̀rí àti Islam rárá o òun fúnra ara rẹ̀ ibi tó jókòó sí mọ́ aṣọ rẹ̀ mọ́ ẹ̀jẹ̀ yẹn ni ò mọ́ o tó bá sì ṣe nǹkan oṣù tán kó lọ wẹ̀ kì í gbogbo tó fọwọ́ kan nígbà tánábì ní kí àwa Aisha òun mú nǹkan nínú mọ́ṣáláṣí bí ẹni tó lóun mọ̀ ń ṣe áìdọ̀ lọ́wọ́ kìí sọwọ́ rẹ láìdọ̀ rẹ wá mú wá àwọn àjàgà tá a fún wa nìyẹn lákọni rahimallahu alihi ummata wa wada'a àwọn àjàgà tọ́lọ́run ti gbélé àwọn ìjọ tó lọ tó gbé nínú rẹ̀ lẹ́ran jíjẹ inú ẹran jíjẹ náà àwọn ẹran kan wà táwọn ìjọ tó lọ kì í jẹ àwọn bàánú gẹ́gẹ́ bí ẹran tí kò la ẹsẹ̀ nínú àwọn ẹran tí ò lasẹ̀ ní pẹ́pẹ́yẹ wà àti àwọn ẹran tí kì í pọ apọ̀ jẹ wọn ò lè jẹ ẹ̀rí àwọn ìjọ tó lọ àwọn ò kì í lè jẹ pẹ́pẹ́yẹ o wọn ò ní lè jẹ bí ràkúnmí wọn ò ní lè jẹ ṣín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lọ́n ṣe lẹ́tọ̀ọ́ fáwa torí pé kùránì sọ wípé yakubu israel òun ló ṣe é léèwọ̀ fún rárá rẹ̀ àwọn afọ́ńtẹ́sì kìrì ṣàlàyé pé ńgbà tára rẹ̀ ò yá ló wá lérí fọ́lọ́n pé tóun bá ti le tó bá lè wo òun sàn òun ò ní jẹ àwọn ẹran yìí òun ò ní jẹ mọ́ ọlọ́run mú kó fà wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ó lè gbà síkù nínú nǹkan tọ́lọ̀ wá gbé kó fún wa ni pé ó ṣe kọ́yàrọ̀ awùlíyà alkọ̀tì bayna al-qisas wa diyya wal-'afw ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn ará ilé ẹni tí wọ́n pa kí wọ́n ṣẹ̀ṣà láàrin bóyá àwọn ó gbẹ̀san tàbí àwọn ó gba owó ẹ̀jẹ̀ tàbí àwọn ó ṣàmójúkúrò fẹ́niyẹn tí wọ́n tiẹ̀ nígbà kankanlẹ̀ tó ní kó máa lọ. wà lẹ́mi yẹ́kùn ní hàdà mawjudan fi ọmọ mi sáàbìkọ́ eléyìí ò sí ní àwọn ìjọ tó lọ́wọ́ wàkàtàbí náà tàbí ni wọ́n sọ lọ́nà sọ́nù kùránì o ana nampa bi nọ́ńfì rí o ẹni bá pààyàn wọn pa ni o ayé náà bí ayé nìyí ẹni bá yọ ọ̀yàn lójú àbó fọ́ọ̀yàn lójú wọn yọjú ẹ̀ wọ́n fọ́ ni o ó dúnú bí ó ní ni o à ń fà à ń fà bí à ń fì hmm? ó dúnà bí ó ní àsínà bí sínì ni tó bá yọ ọ̀yàn lójú wọn yọ wọn ò fún yàn láàyè àdíyàngbà náà àti àwáfù ìdílọ́run fi sọ nínú suratul baqara aya 178 seventy eight pé ya ayọ́ lẹ́rí na àmọ̀nà ẹ̀yin onígbàgbọ́ òdodo ń ti yín kutiba alaykumul qisasu fil qatla àti ṣe lófin fún yín tàbí apá aláṣẹ fún yín ìmọ̀ gbẹ̀san níbi ìpààyàn al-hurru bil-hurri ọmọlúàbí fọmọlúàbí wàlà abdu bil-abdi ẹrúfẹ́rú wàlẹ̀ òǹtà bil-òǹtà obìnrin fún obìnrin. Hmm? gbòrògbòdìyẹ fámìnà òfìyà láwùmí ní àkí ìṣe ẹni tí ọlọ́wà ni mọ̀nà òfìyà ẹni tó bá ṣàmójú kúrò tá a lè tú sí ìdáríjì làwó hmm? tá a ṣe fún òfìyà láhù a ṣe àforíjì fún a ṣàmójúkúrò fún ní àkí ìyátàdọ̀ wọn ọmọ ìyá rẹ̀ ṣé nǹkan kan fattiba'un bil ma'rufi nígbà náà títẹ̀lé bil ma'ruf pẹ̀lú dáadáa ló kàn kí nìkan náà ò ní díyà owó ẹ̀jẹ̀ wà àdáhùn ilé ibi ìsàn ká sì fún wọn ní owó ẹ̀jẹ̀ yẹn pẹ̀lú dáadáa kì pé ká fún wọn lẹ́ni tí ó tún sọ wọ́n dé yẹn pé pé ẹ̀yìn ìran ó lò sí i ẹ̀rí nǹkan a mọ wọn lè sọ pé kí wọ́n gbẹ̀sán ìyá tí ó lò sí níwọ̀n àwọn tálákà wọn lò sí fún wọn lówó owó ní àwọn ọmọ a bá tún pa ẹnìkan sínú ọ̀ràn yín kò sí ti mú yín àtún fún yín lówó àtún pa kan sí kò sí ti ní ìsàn káwùsàn pẹ̀lú dáradára ọlọ́wà ní dáálíkà ilé ìta fún yín láǹfààní rẹ̀ yìí ta fíìfún ní ìrọ̀bù àfikò ìgbéfúyẹ́ tàbí ìṣe nǹkan ní fúfúyẹ́ ni fún látọ̀dọ̀ olúwa yín wà rọ́ọ̀mọ́ àtàánú fámọ̀nì ìtádà báadàdà ní ẹ ń bá wá kọjá àlà torí kọjá ẹnu àlà òfin tọlọ́run lẹ́yìn ilé ìfàlà hu yóò máa bẹ fún àbẹ́bọ̀n àlìmọ́n ìyẹn lẹ́tà ẹlẹ́rọ. ìbéèrè ìwádìí ọ̀nà wo ni wọ́n lè gbà kọjá àlà èèyàn lè kọjá àlà o ọláyẹ wọn lè san owó yẹn tán wọn bá tún ráwọn olè kan lọ gba nǹkan wọn padà lọ́wọ́ ọjọ́ kejì lẹwàá gbọ́ pé ó lè fọ léwu bàbá tó ti gbà wọn ṣèwádìí wọn mọ ibi tó lè ti wá àwọn tó fún náà ló gbà hmm, ọlọ́run yóò dá àdáàbọ̀n ìyá tó ṣe kí ni èyí tó ìyá ń bẹ fún tọ̀hún lóyàwó ni àlímọ́n ẹlẹ́ta ìlú ìròyìn ò máa bẹ fún ẹbí ìgbà mi tí yóò lọ ra ká ọkọ̀ tuntun gbà tí ó bá fi dé gbọ́n dé kò ní tí ìdílé wọn làwọn dá lọ́nà àwọn dílà náà ló lọ gba nǹkan wọn padà wọ́n mọ̀ ti jí ọkọ̀ ee my god ò sì lè dọ́kọ̀ mọ́ ọkọ̀ tuntun bóyá ó rí ọkọ̀ gan ló fọwọ́ lé ńgbà tó ń sọ̀rọ̀ ń bẹ̀ pé oh god ọmọ ṣé o ìgboro àwọn nǹkan pọ̀ bá ń láyé ṣùgbọ́n ẹni bá mọ̀ pé wọ́n máa ń yárí lè kọ́ àròbí falẹ̀yà àmàlà sọ̀rẹ̀ ha ẹ ń bá nírètí pé òun ó pàdé ọlọ́run jọ kan kò ní máa ṣe gbogbo nǹkan wáyé so àwọn ọ̀nà tí wọ́n lè gbà kọjá àlà ni ó pọ̀ táwọn afáwọ́ ṣàlàyé ṣàlọ́ọ̀tà aláti ó ṣàlàyé fún wọn. wàlàáfù ánìlẹ́kọ́ọ̀tì lè áfùdọ́lù mìíràn lè ti sọ́ọ̀sì nínú ká sì ṣàmójú kúrò fún ẹni tí ó pààyàn ó lọ́lá ju ká gbẹ̀san kọ́kọ́dé ajima alimusulmi náà ala ìṣèhìbáàbí ìrì torí pé àwọn gbogbo mùsùlùmí ni wọ́n panu pọ̀ kò sẹ́ni tó ya papò lẹ́tọ̀ọ́ ká sàmójúkúrò tàbá fẹ́ ṣe torí pé ọlọ́run bá lè kọ́ lásán Suratul Maida àyà forty five Suratul Maida sura kíni yẹn sura five àyà forty five ọlọ́run ní nínú ọlọ́run ní gbàtọ́ ọlọ́run sọ̀rọ̀ tàwọn Yẹhudi wakatabna alayhim fiha àti lófin inú tíra sàríta pé anna nafsa bi nafsi ẹ̀mí fún ẹ̀mí ni ẹ̀ bá pa àyàn wọn pa wàlà àyìnà bìlà àyìnì ẹ̀ ń yọ ọ̀yàn lójú àbò fọ́ ọ̀yàn lójú wọn fọ ojú àbò wọn yọjú ẹ̀ wàlẹ̀ anfa bìlà anfi gògé èèyàn mú ògè tiẹ̀ wàlẹ̀ ibnu bìlà udni gbé èèyàn bá wàlẹ̀ udnu bìlà udni ẹni tó gé èèyàn létí wọn ògè tiẹ̀ wàsí nàbìsí ni ẹ̀ ń yọ ọ̀yàn léyìn wọn yọ tiẹ̀ wàlejò ha kì sọ ẹ bá ṣáàyàn lọ́gbẹ́ jùrò ha àlejò àrẹ́hù kì sọ wọn sáwọn náà lọ́gbẹ́ padà ni. Hmm? àmúwá ọlọ́wà ní fáàmù ń ta sọ́dàkọ̀ bí i fa uwa kàfà rọ̀tún láà àmọ́ ẹnikẹ́ni tí ò bá gbẹ̀sán tiẹ̀ àìmọ́gbẹ̀sán yóò jẹ́ kàfà rọ̀tún làhù yóò mọ̀ jẹ́ ìtanràn fóun ìyẹn ni pé yóò máa jẹ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ yóò máa jẹ́ ìpa ẹ̀ṣẹ̀ tóun náà ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò máa jẹ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ wa man lam yahkum bima anzala Allah ẹni tí ò bá dájọ́ pẹ̀lú ntọ́lọ́run ọba sọ kálẹ̀ tó jẹ́ pé kìtàbù ráàsì táwọn bàbá wa ṣe wí tó jẹ́ pé ọpọlọ tara ẹ̀ nínú rò pé àwọn ah, ṣe lè gé lè lọ́wọ́ they have made him to become miserable tó bá lọ ẹ̀wọ̀n ẹ̀rí pé wọ́n ti change prison sí kí ni wọ́n pè correctional center tó bá lọ́bẹ̀ ó máa kẹ́kọ̀ọ́ ó máa change even kó jẹ́ criminal the, the people who are, who are specialists in psychology yóò wá máa fi ìgbó ńláńlá èyí mọ̀ ní nàìjíríà yìí ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ ẹ̀wọ̀n nítorí pé wọ́n jí búrẹ́dì tí wọ́n ní lọ lóṣù wọ́n bá tún wọn tí wọ́n dá wọn pẹ́ sẹ́wọ̀n ẹ̀lọ́ ọlọ́dún mẹ́ta nígbà tí yóò bá fi dé yóò máa fọ́lé ni o tí wọ́n bá tún wọn kó fọ́lé ọlọ́dún márùn-ún bẹ̀ kó fi kẹ́kọ̀ọ́ nígbà tí yóò bá dé yóò máa digun jalè ní o yóò di gàárà ọlọ́sà dánadáná o àríyàn nínú àwọn ògbóǹtarìgì olè tí wọ́n ti kọjá Nàìjíríà bẹ̀rẹ̀ látòrí Dr. Yenusi ṣọlá fọlọ́nṣọ́ àtàwọn míì dání àwọn gòdògòdò gbogbo wọn pátá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olè wọ̀nyí ló jẹ́ pé nígbà tí wọ́n dénú ẹ̀wọ̀n ni wọ́n padà tí wọ́n á kọ́ṣẹ́ sí i lọ́dọ̀ àwọn èèyàn burúkú tí wọ́n bá pàdé gbé àwọn tí wọ́n ti jí ń gírí kò kọ̀rẹ́ẹ̀tì kìíní kankan o tọ́lọ̀ ń bá ti mú ìdájọ́ rẹ̀ wá ẹlòmíràn ni eh, that is Nigeria in abroad is not like that orí bẹ́ẹ̀ lábroad gbogbo ẹ̀ àjọ ká ni àjọ máa ń wò ni kódà tí wọ́n bá wọ́n máa tún pláànù kíláìmù nínú ẹ̀wọ̀n wọ́n tún máa ṣèpàdé wọ́n tún máa dá ọ̀ràn ẹ wo ọ̀gùnrin ti drug àwọn tí wọ́n máa kí ni wọ́n tó gbéràn yìí mo gbàgbé orúkọ ẹ̀sìn wọ́n wá sí inú ẹ̀wọ̀n làwọn èèyàn rẹ̀ wọ́n gbẹ́ ilẹ̀ títí títí títí títí wọ́n sì gbé lọ tó ní ìwọ̀n ọmọ ibi tó wà ó sì jẹ́ àwọn drug àwọn báràn àwọn tó ṣe é pé àwọn gan lẹ́rù pléènì wọ́n lẹ́rù kópítà wọ́n tún lọ́mọ ogun tí wọ́n ní Mexico àwọn Mexico àtàwọn orílẹ̀-èdè kan báwọn Amẹ́ríkà àwọn ló fà á ti kí ló kọ̀ tó kù ọ̀bẹ Trump ó lóun ó mọ ògiri láàrin Amẹ́ríkà sí lò àwọn ará abẹ̀rù fún nílé máa kọjá ṣùgbọ́n máa kó igbó wá àti kókè tó ní wọ́n da ọpọlọ àwọn ọmọ àwọn rú àwọn kan ní a ah, kí ló dé wọ́n lè kó bá àwọn ọmọ tiẹ̀ sọ̀rọ̀ kí wọ́n má mú mọ́ hmm. ẹnìkan ló ń rí pé wọ́n mú sí kí wọ́n mú sìgá mọ́ká nígbà tí òṣòfin pẹ́ ń bá mú sìgá ó jẹ́ kòbókò bófin ẹ̀ náà bá wà ní ìjẹ́ ìpáwọ̀ èèyàn ní mú àdámọ́ ọmọ èèyàn nù tí ò bá ti sómi lórí nǹkan kò ní rọrùn tó ó sànù wa lọ́rọ̀ kan tá à ń ṣàlàyé ni pé nítọ́lọ̀ ń bá ti mú wa fámẹ́ńlámiyá kùnbímọ́ àǹzàrà lọ́ọ̀ téèyàn bá lòwò ní fi dájọ́ fáwọlá ìka ọmọ zọlímọ̀n alábòsí làwọn yẹn ìtumọ̀ ẹ̀lẹ́lẹ́bọ ni wọ́n jẹ́ pé wọ́n ti lọ mú ẹ nǹkan míì lẹ́yìn òfin tọ́lọ́pin làwọn ò máa lò á jẹ́ pé wọ́n ti ṣe ṣíríkù táwọn kan pè ní ṣíríkù tí wọ́n lọ pè ní tàwáhídì hàkìmíyà bó lẹ pé ọ́ndà rùbùbíyà gangan ló wà ọlọ́wọ́ sàmọ́ àwọn aláwọ̀ ìtanràn yóò mọ̀ jẹ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ fún wa tàbá ń ṣe àmójúkúrò àǹfààní ni wàláàfù ìmọ̀ àyàkúnà ánìlìkìsọ́ọ̀sì wàdíyà ti jẹ̀ ní a àwọn ánìlìkìsọ́ọ̀sì fakọ́t má àbàkọ́ ìdíyà wàlà um àyẹ̀sọ́lẹ̀hù àlà àkṣẹ̀rí nìnàbíyà tí wọ́n bá léèyàn ṣàmójúkúrò ó lè jẹ́ wípé àti pé kí wọ́n gbẹ̀san pé kí wọ́n pa ẹni tó mọ̀ọ́mọ̀ pa yan àti pé kò tiẹ̀ sanwó ẹ̀jẹ̀ méjèèjìlá ní kó mọ̀ ṣe mọ́ ẹ mọ̀ pa àti gbowó lọ́wọ́ rẹ̀ ó sì lè jẹ́ wípé ọwọ́ kí wọ́n pa òun nìkan ni ẹ mọ̀ pa adájọ́ àfẹ́ tí wọ́n pa ṣùgbọ́n ò kó sanwó ẹ̀jẹ̀ tẹ́ ẹ bá sọ pé kí wọ́n mọ̀ pa ṣùgbọ́n ẹ gbowó ẹ̀jẹ̀ ẹ ṣe àfúwò náà lẹ́sẹ̀ àmójúkúrò ni yóò tún pẹ̀sẹ̀ tí yín náà rẹ̀ tẹ́ bá sì sọ pé méjèèjì ni kí wọ́n mọ́ pa tó mọ́ sanwó náà tó ó lọ sí kádàrá ni ẹni ó ti lọ ti lọ afu ni yóò pẹ̀sẹ̀ yín rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn àáfàá máa ń sọ wípé àǹfààní díyà ń wà fún àwọn ará ilé ẹni tí wọ́n pa mo ti sọ́nà o lè jẹ́ pé òun ní búrẹ́dì mi náà òun ní gbọ́ àwọn ọmọ rẹ̀ lè kéré owó díyà ń ṣe pé wọn náà èso owó kékeré ọgọ́rùn-ún ràkúnmí ẹni tó dẹ̀ mọ́ mọ́pa yẹn wo yẹ àsọyé ogójì nínú ràkúnmí yẹn ọgbọ̀n nínú ràkúnmí yẹn yóò jẹ́ ràkúnmí ọlọ́dún mẹ́ta ọgbọ̀n míì yóò jẹ́ ràkúnmí ọlọ́dún mẹ́rin ogójì yóò jẹ́ àwọn tó ti lóyún ṣẹ̀wọ̀n ẹwòye tí wọ́n ta ràkúnmí aboyún kọ̀ọ̀kan so ràkúnmí tó ti lóyún èmi ò wọ́n fẹ́ ta two five hundred thousand torí pé ràkúnmí nàìjíríà ń zin kò lè lẹ́tà two hundred thousand kọ̀ọ̀kan between two hundred to three hundred thousand ọgọ́rùn-ún ràkúnmí three hundred thousand times hundred ẹ́ thirty million nù yóò sì jù bẹ́ẹ̀ lọ nígbà tá a bá wo àwọn ọdún ọdún àtàwọn olóyún wọ́n tún lè tún mú wá lọ́nà mi sọ ẹ pé owó yẹn ò lè wúlò fọmọ yẹn àwọn ọmọ tó filẹ̀ láti lè tọ́ wọn bóyá wọn lọ invest yẹn ìyá pé wọ́n lọ kẹ́ pé wọ́n kàn kó kalẹ̀ àti ṣàlàyé èèyàn náà rí o gba tí mo ń sọ̀rọ̀ ń pa àwọn ọmọ òrukàn pé ogun bàbá wọn pé ẹ lọ kó sí báǹkì gbé wọn rárá o ṣẹ̀rí àníkẹ́ lọ invest ẹ̀ zaka ò ní jẹ́ tán inflation ò ní kó dànù tó fi jẹ́ pé kíní yóò lè máa wúlò fáwọn ọmọ yẹn wallahu ta'ala alam man yakunu lahu haqqul afwi talẹ́ni tí ẹ̀tọ́ ìṣàmójúkúrò ń bẹ fún ta ló lè sọ pé àgbowó alẹ́dí yamlikula afuwa anilikisọ́s òun um, àwọn tó lẹ́tọ̀ọ́ rẹ̀ lẹ́wọ̀n yìí o wárọ̀ sátúlì maktúlì jẹ̀mí à gbogbo àwọn tí ogún ẹni tá a pa sí tọ́ sí ìjàlá ń wá nìsá àǹtí gọ́ọ̀rọ̀ wọn kì bá rọ̀ ìsọkùnrin ìṣóbin ní o ìjọ méjì ìjàgbàlagbà gbogbo wọn pátá ni fasakọtọlì kìsọ́ọ̀sù bí afwihim àwọ̀ afwi ahdihim tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan tí gbogbo wọn tẹnu wọn bá kò lórí wípé kí wọ́n má pa ọ̀ǹtọ̀ ń di kí wọ́n gbẹ̀san kò parí tàbí ẹnìkan ṣoṣo nínú wọn ló sọ pé kí wọ́n má gbẹ̀san táwọn yòókù sọ pé kí wọ́n gbẹ̀san ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo tó ní kí wọ́n má gbẹ̀san yẹn lálò mo sì ṣàlàyé ìdílé kan ọlọ́run yóò ṣàánà wa yóò fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ kò láàsọ tó kọ́ọ̀lù èrè fi ọ̀rọ̀ tá sọ ni pé ẹni tí wọ́n fẹ́ gbẹ̀san lára rẹ̀ pó pẹ́ pààyàn yóò ṣeé ṣe nígbà tí ẹni tó pààyàn fúnra ara rẹ̀ bá jẹ́ ẹni tí ó ti bàlágà yẹn pé kìí ṣọmí èké kìí sì ṣe wèrè bẹ́ẹ̀ ni kìí ṣe ẹni tí ó sùn nígbà tó ìpààyàn wáyé látọwọ́ ẹ̀. ẹlẹ́ẹ̀kejì anyakuna makutulu masuman ẹni tí wọ́n pa kìí ṣe ọ̀daràn kan tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí bóyá àjọ alaharbi ẹni tí bóyá àjọ ń mo ní àwọn àlàyé kan bẹ lórí kínní yẹn o bóyá irú mo ti sọ pé àjọ ń jà ní ìsìn ó ń lọ ń kó sí ìtumọ̀ kan túbà ni irú àwọn tó ṣe pé bóyá adigunjalè ni wọ́n bí ọlọ́ṣà gbòdògbòdìyẹ ó wà lójú ọ̀nà ó dánàdánà ni ṣe àpò gbógun tiwa náà ni àwa àti ẹ̀ wá ń jà ẹ̀gbẹ́lẹ̀ kan mo kàn láwọn tá sọ pé tá a bá tún ṣàlàyé wọn lọ́tọ̀ọ̀tọ̀ irú ẹni yẹn tó jẹ́ ìgárá ọlọ́ṣà tó dá wa lọ́nà ń sìn bóyá yóò máa bá dà jọ ń jà lápá mo rò pé tí ó gbọ́ kíní yìí rárá tí wọ́n pè lẹ́yìn tá a jọ jago lẹ́ẹ̀ka tí wọ́n ń sọ̀rọ̀ ìlú táwọn kọ́ńtì tá à ń bá jà ìkan nínú ẹ̀ nìyẹn o àjọ wọn àwọn fọ ìkejì inú ẹ̀ ní alẹ́ harubiyẹ́rì kọ́ lọ́n sọ̀rọ̀ nípa àwọn àwọn tí wọ́n jẹ́ ọlọ́ṣà pé nígbà tó náà mú ìdájọ́ wọn wá nínú kí áyì sọ́làbù bóyá wọn ò ṣe kíni wọn ò kàn má gbélébú tàbí kí wọ́n gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn nípasípaayọ tí wọ́n bá jẹ́ ọwọ́ ọ̀tún wọ́n gẹ̀ sí òsì tí wọ́n bá jẹ́ ọwọ́ òsì wọ́n gẹ̀ sí ọ̀tún tàbí kí wọ́n lé wọn kó lù àlàyé tó wà lórí rẹ̀ so irú adigunjalè yẹn tàbí dánàdánà tí wọ́n wá pa ẹni tó pa yẹn kò sí bí wọ́n ṣe lè mú ìdájọ́ òun wá tí wọ́n sọ pé kí wọ́n pa á àwọn wọ́n gbọ́dọ̀ gbéra wọn wọn kì í pa mùsùlùmí ní ìgbẹ̀san kèfèrí tó pa díyà ni ó yà sàn. ọlọ́tàlá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin aláyàkú alimaktul minduri yatil kọ́ọ̀tì ẹni tí wọ́n pa ò gbọ́dọ̀ jẹ́ ọmọ ẹni tó pa àbọ̀mọ ọmọ rẹ̀ tí bàbá bá pa ọmọ àbí bàbá bàbá pa ọmọ tàbí bàbá ó pa ọmọ ọmọ tàbí bàbá bàbá bàbá pa ọmọ ọmọ ọmọ wọn ò ní pa o mo rò pé bí wa nǹkan mìíràn ó yà sàn ẹlẹ́ẹ̀kejì inú eréfè ni pé àwọn tí ó sọ fádájọ́ nílé ẹjọ́ pé pípa la fẹ́ kí lára ẹni tó pa èèyàn àwọn yìí tàbí owó ẹ̀jẹ̀ la fẹ́ tàbá àti ẹ̀fẹ́ kankan kan fílẹ̀ kó máa lọ. Hmm? wọ́n gbọ́dọ̀ jẹ́ ara ilé ń tọ̀hún yẹn gbọdọ wọ́n ni ara ilé ń tọ̀hún yẹn táwọn náà sì ti bàlágà tí ọmọ kékeré kan bá wà ń bẹ̀ hmm, tó wájú ọmọ rẹ̀ wọ́n ó dá dúró tọmọ yóò fi bàlágà ni o bóyá bàbá kan sì wọ́n pa ọmọ rẹ̀ wá kéré wọ́n ó dá dìgbà tọmọ ń bá tọmọ ń sọ ni wọ́n tẹ̀lé o ẹnu àwọn aráalé ń gbọ́dọ̀ kò lórí pé kí wọ́n pa ni kẹ́nìkan ṣoṣo ni wọ́n bá sọ pé kí wọ́n pa wọn ò ní pa gbòdògbòdì ọlọ́run kò ṣàánú wa ẹlẹ́ẹ̀kẹta ẹni tí wọ́n fẹ́ pa yẹn kò gbọ́dọ̀ ní ẹ̀tọ́ kan tí ó yẹ kó ṣe fún ẹni tó wà láyé tó ṣe pé pípa rẹ̀ yẹn ò ní jó rẹ́tọ̀ yẹn ṣe irú ẹ̀tọ́ wo ni mo ṣàlàyé bíi pé aláboyún tó lóyún sínú yóò bí oyún inú rẹ̀ èyí ò nìkan kọ́ yóò sì fún lọ́yàn ṣáájú kíni ṣáájú kó tó di pé wọ́n pa á kò sínú náà ẹni tó ṣe pé bóyá àwọn owó àwọn èèyàn kan ń bẹ lọ́wọ́ rẹ̀ wọn ò ní jí ó tí wọ́n bá pa yóò ṣètò nìkalẹ̀ padà fún wọn kó tó di pé wọ́n pa kọ́lọ́n kó fún alágbọ̀nyọ́rọ̀ rẹ̀ inṣàlá ìyẹn dúró lórí alikisọ́ọ̀sì àní ìrìjùbá lọ lórí ẹ̀ lágbára ọlọ́run lọ́la kọ́lọ́run kó ṣe nírọ̀rùn fún wa á tẹ̀síwájú àmọ́ sọ̀rọ̀ nípa àdìyà a ní sọ̀rọ̀ nípa kí ni wọ́n sọ alikisọ́s ìyẹn mọ́ gbẹ̀sán tí mọ́ dúnà nọ́ọ̀sì fún ẹni tí ò pa òdìdí èèyàn bóyá ogé èèyàn lọ́wọ́ ò fọ́ èèyàn lójú kí ni kí sọ́ọ̀sì ẹ̀ ní sọ̀rọ̀ ń pa ẹ̀ mo ti sọ kékeré pé n tó ṣe fún èèyàn náà wọ́n ṣe fún ọ

jábà nàbí wọlé ọ̀la má jà wà lẹ́yìn ànábì akólókọ̀ọ́lẹ̀ adáwọ̀ sáfìlà àlùwàlàkùn mọ́sálàmù alaykum wa rahmatulahi wa barakatuh.